àwọn wèrè yẹn. ṣé àwọn ní kóòtù ọlọ́run tó ní fàyàn sí àwọn ní òun fàyàn sí kóòtù ọlọ́run dájọ́ ọ̀nà máa ń ṣe tó kó tiri pé ó ti bọ́ kí ṣe àwọn sọ pé kò jáde sọ kankan. bẹ́ẹ̀ ni. kọ́mọ sọ pé kò jáde sọ ohun tí. Hmm. ṣé bí wọ́n ti máyẹ̀ fi tóun jáde lórí ní ẹ̀ẹ́dì àbíkẹ́rẹ́ kan àbíkẹ́ fọ́lẹ́gbò ó ń jọ́lẹ̀ títọ̀ kan àtàwọn àwọn obìnrin bóyá ìyàwó bíi sábọ̀ lè gbé sápẹ́ pé ẹni kíní kan náà máa ṣe kíní kan pẹ̀lú orin òwúrẹ́ ẹ̀sẹ̀ lẹ̀. ẹnu wọn ṣe mí wọn lọ́run kò sí ìyá ṣòwò tọ́lọ́ bá dún ẹ̀ lérí wọ́n sáré kàbọ̀ kà wọ́n sáré wọn níyàn tó lé wọn. wọ́n dẹ̀ ṣe bí ẹni pé bí ẹni pa wọn lọ lọ́hùn wọ́n dẹ̀ ń ṣayé báṣubàṣu. wọ́n ń sọ bí wọ́n ṣe wù wá wọ́n pé àwa ni ọ̀pá lọ́wọ́ wa èèyàn kan lù lánàá tó lù rádaràda àwọn ọ̀dà lẹ́nu ní orí wọn mọ̀. èyí ọtí yóò bá lu ayé máa padà gbé lẹ̀ kò sí èèyàn kan tó máa ju sáyé ẹ máa padà da atọ́kùn ohun tẹ̀ ká máa díyìn fún ọlọ́run tó ṣẹ̀dá tó gbé tó bá wà wá sáyé ni kí ló wọ́n dé tó wá ń di ayé máyà ayé hmm. téèyàn lè sùn nísìn kó díẹ̀ kó tó wù ọ̀ṣẹ́jú wọn ni wọ́n pé èmi kò fi lára ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni kò ní sípẹ́ ẹgbẹ́ yàrá kò ní sípẹ́ ẹgbẹ́ bàbá láwájá ẹ wá gbé òkú lọ́ máa sọ bẹ́ẹ̀ ni wọ́n ti wá páàkì níyà hmm. fẹ́ sọ ayé àwa ìlọ ẹlẹ́gbẹ́ bá fi tiẹ̀ máa fi ní àwọn mẹ̀kúnnù rárá tọ́lá bá gbẹ́ tọ́lá tó gbẹ́ pa àmì mẹ̀kúrù tó bá délé ní ṣó lè dúró ní hmm. òrí yóò sọ fún mi tó ti tí kankan bá ṣe ni eh, ten years for this time ọwọ́ ìlú wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni orúkọ yìí ò ní kó lórí ẹ̀ á lóun ló pa. ọdún náà wá òun twenty years èmi tí kankan ṣe ọ̀tá ìwọ́n ògo òun ògo náà ìwọ́ fẹ̀lẹ́ ó ti dé ó ṣẹ̀ṣẹ̀ ó máa ń sá eré kò kí ló máa ṣe máa ṣe náà torí pé ní tún jẹ́ public figure kò jẹ́ kó tó lọ síta àwọn oyè bẹ́ẹ̀ tó ti pa ṣí tó ti kú tó ti kú níbẹ̀ bẹ́ẹ̀ ni màá mi àkíyòdé aláwọ̀ olórí wọn ṣe tiwọn àwọn ará wa gba fún mi lọ́wọ́ lára ẹ̀bùkún tó ń gba àwọn ará wa gbọ́ pàpà kí ló dé kí ló ṣẹlẹ̀ láyé ìsáyé náà ọlọ́run ló rẹ gbogbo àná ẹ̀dẹ̀ fẹ́ jẹ́ wọn lápẹ́pẹ́ yá ẹ̀yìn gapá yìí bẹ́ẹ̀s kò sẹ́ kò sọ́rẹ́ ni pé ó bí yíyá àgbẹ̀ orí àwọn ọ̀rẹ́ àgbẹ̀ lànà kò sí ìgbẹ̀ kò dé ni.

ibi tí kú gángan wà nìyẹn náà ni òògùn ẹ̀mí máa yìí sákò hmm. ibi tó ti bo lórí yẹn àwọn tó bá jẹ́ ọ̀daràn ibi tó ti mọ̀ nípa tó ti gùdù nípa bẹ́ẹ̀ ni iná máa ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn ló máa ń tájẹ̀ ti ibẹ̀ yẹn hmm. àárín ibẹ̀ yẹn náà máa ń pè ní ibi àwùjẹ àwùjẹ eh, ibi àwùjẹ ọ̀pẹ̀ eh. ni ògbà náà wọ́n tájẹ̀ tiẹ̀ ni wọ́n fẹ́ bá pè é ọwọ́ ni ògbà fún wọn kọ́tọ́ fẹ́ ṣe nìyẹn ẹ wo ẹ jẹ́ kí ẹ jẹ́ kí bọ́lá kẹlẹ́ mi tó wọlé. ẹ ṣé jàre màámi ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé jàre àwọn ìka ìka ènìyàn ẹ sọ ní ayé dà wá lọ wá ń parọ́ wèrè ń parọ́ òṣì àwórì pásítọ̀ tó bá yẹ pé mi ni fi nǹkan tó bá ní láyé fi búra fi nǹkan tó bá nílé ọ̀run fi búra ṣẹ́yìn kọ́ ni ṣé bọ́wọ́ yín náà bá ń bẹ̀ ẹ múlé ayé ẹ sọ́dọ̀ ogun Eh, àwọn tí ò ní wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ kò sí freedom of speech kò sí ẹni tó bá sọ̀rọ̀ yín jù ẹni kan lọ gbé wọn ẹni kan gbé wọn lọ ẹ̀wọ̀n ẹni kan gbé ọ̀pọ̀lọpọ̀ àìmọye nǹkan tẹ́ ẹ ti ṣe tó yẹ pé ẹ̀yin àwọn gangan ló yẹ kó máa dún ní kéré máa ń jágbè àwọn àti mú ìdín ṣùgbọ́n wọ́n á ti mẹ́lu ẹni tí ó ṣẹ̀ wọ́n á ti mẹ́ni tí ó ṣẹ̀ wọ́n á ti mú wọ́n á ti forúkọ ẹni tí ó ṣẹ̀ sí wọ́n á fi ẹlòmíì rọ́pò wọn wọn á ní à ẹ mú ẹ mú ẹnìyẹn jàre ẹ forúkọ ẹ sí òtún ló máa ṣẹ̀wọ̀n rárẹ̀ ẹ forúkọ ẹ sí ẹ forúkọ ẹ sí òun ní kẹ́ni kó lọ ṣẹ̀wọ̀n yẹn mélòó mélòó tẹ́ máa pa àwọn èèyàn lápasáyé ẹ máa mú àwọn èèyàn ẹ máa pa wọ́n lápasáyé. ọkọ nǹkan yẹn tó kọ́kọ́ dá mi lójú ni pé union yẹn bá kí wọn kó àwọn jókòó báyìí kí ara àtàtì wọn mọ̀ rí wọ àárín wọn kó jókòó pẹ̀lú wọn kọ́nẹ̀jọ máa relate hmm. mi ò rò possible. Hmm. Hmm. àti pé gbogbo sọ́dẹ̀ tó ń sọ pé eh, àjọ gbogbo amọ̀ra wa àjọ nífẹ̀ẹ́ ara wa ni ìjọ possible kí ara àtakọ̀ wọn mú gò kò sí gò lórí stage kò sẹ́nìtìn wọ́n wá tẹ̀lé mi déwájú kókó sára wa lágbègbè lórí ẹni àwa escape á dẹ̀ lọ ẹnì kankan ò ní rí wọn ò ní rí mú á dẹ̀ lọ dẹ̀tú kò dẹ̀tú náà ní múgò níbòmíì iwájú wọn ló máa wá múgò àwọn múgò màtẹ́ tí mú lórí tébù wọn ìgò màtẹ́ tí mú lórí tébù wọn ẹni àwọn múgò yẹn lórí tébù wọn á dẹ̀ fọ́ ọmọ lórí ẹ sà tó. ẹ ká gbé kọ. hello sir. ẹ kálẹ́ sir ọlọ́run kò tó wa. yes sir. ọlọ́run ọba ẹ̀ ń tó wa. àmì ọlọ́run ọba àánú. ẹ̀yin tẹ mú alẹ́ ìlú má tún gàgàrà bàbá àti ẹ̀rí tẹ́lẹ̀ àkókò wò pé bóyá láwọn orí wọn ṣùtì fíìmù àmọ̀ pé ó lágbára báyìí. mo bá láwọn orí jù náà pé kò la òkú torí iṣẹ́ tí wọ́n wá iṣẹ́ ẹ̀kú ni wọ́n á fún láwòrè. bẹ́ẹ̀ni. but ẹlẹ́dàá ọmọ ẹ̀ ẹlẹ́dàá ìyàwó ẹ̀ ẹlẹ́dàá àwọn tó ń jẹ́ lára ẹ̀ àti gbogbo àwọn olólùfẹ́ yóò jẹ́ kó já sí ikú. bẹ́ẹ̀ni. ṣe rí ohun tá a mọ̀ láàmú ẹni tó ń sìn gbà tani mọ̀ pé tani mọ̀ pé olówó lọ́wọ́ hmm. bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn wọ́n lè sọ pé èmi kọ́ ò kò sọ́wọ́ mi ń bẹ̀ hmm a ní tó ń bá ti pè á ní kó lọ gbọ́ tó bá ti pè wá sí wọ́ nǹkan báyìí ló máa ṣe fún wa ṣẹ́gẹ́ẹ̀tì hmm. mm-hmm. kò sẹ́ tí ò mọ̀gbọ́n ká fẹ́ràn sẹ́nu káwọ́ àti láwo rè kò ń ṣe ọmọ twenty years kò ń ṣe ọmọ thirty years. Mohbad ọmọ twenty six years twenty seven gan mẹ́rin tó pa òun. tí ẹ bá nà tó bá jẹ́ ọmọ ọdún márùn ni mò ń sọ bẹ́ẹ̀ni kẹ pé grace lágbájá wà ń bì èmi àti yín lájọ dúró ẹ̀yin wá pè èmi wá nà òkú rẹ̀ á ní wọ́n mi ló pè òun tẹ́nìkan fi mọ òun. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọmọ ọdún márùn-ún ni mo sọ pa ẹ̀ pé èmi àti yín dúró ẹ̀yin pè èmi nà á ní mọ̀ mi ló dé pè òun o lóòótọ́ kò mọ èmi tí mo nà ọ́ rí but a máa dárúkọ yìí. bẹ́ẹ̀ni. mo ṣe rí gẹ́lẹ́ nìyẹn mà láwùjọ kì í ṣọmọdé iṣẹ́ tí wọ́n ti parí iná níṣẹ́ yẹn hmm. wọ́n àwọn òkìní gbé tó bá ti pè tó bá ti wá ọ̀gbẹ́ni sáyẹ jẹ́ kó mọ̀ jẹ́ kó mọ̀ ni wọ́n pẹ̀lú ẹ̀ hmm. iṣẹ́ jẹ́ kó mọ̀ nìyẹn. Hmm. a ní ṣe kiri yẹn fún un. òun ni òun lẹnu ẹgbẹ́ òun ló ń tẹ̀lé ẹnu sí i ẹ̀sítá wa ti jẹ díẹ̀ láṣẹ hmm. mọ̀ kọlọ́run kó kọlọ́run kó ṣàánú wa hmm. ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí ó ṣe kíní kan bó ti mo báláwo ìdúpẹ́lẹ̀ kan sí pé kò jẹ́ iṣẹ́ ikú fúláwòrè kò lákú lọ fúláwòrè. táwọn orí lè ṣì wà lọ sípítù látànà báyìí sìn. ọjọ́ kan mo lè fòye mo lè fòye wọ́n á fò kan tó ń lò fò hmm. gbogbo àtẹ̀sọ yìí ń ṣe pé wọ́n ń taṣẹ́ ara wọn jẹ́ àwọn tẹ́ sọ pé kí wọ́n máa mú wọn wọ́n ń ṣiṣẹ́ fún wọn ni bẹ́ẹ̀ ni wọn tí wọ́n bá dẹ̀ mú wọn náà wọ́n á fi wọ́n lè gbẹ̀yìn náà ni hmm. àdúrà wa gba ojú ní tiwa gbogbo tó bá ń ṣe bí wọn jáwọ́ ń jíṣẹ́ bí ń jíṣẹ́ bàjẹ́ torí kò sí nǹkan tó wọ́n fẹ́ gbà ń tó bá já síkú fún bẹ̀ nìyí n ò lè mú nǹkan kan nu pọ́pátì. bẹ́ẹ̀ ni ó tún máa jẹ́ tìjú fún wọn láàrin gbòòrò ní kíláà wá ń wọ̀ kíláà ń hmm. tẹ́ ò kó ṣe nǹkan tí wọ́n fi máa yìn yín Àgbàlá Gabriel nìyẹn àwọn kan ń bù àwọn kan àwọn tó ń yìn ó pọ̀ jà tó ń bù lọ látara iṣẹ́ rí iṣẹ́ rí biribi tó ń ṣe kí ló wáá dé kí ló ṣe ìtọ́ ẹ pé gbogbo nǹkan tó ń bá lọ́wọ́ ti ń láyé bí ẹ̀jẹ̀ bí nǹkan hmm. bí nǹkan bàjẹ́ ló ń bá lọ́wọ́ yìí. bí nǹkan jẹra wọn lẹ́sẹ̀ ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká ronú especially àwọn ọmọ Yorùbá yìí ẹ jẹ́ ká ronú tó bá ń pàfẹ́ yẹn kan tàbí tó bá ń da fẹ́ yẹn kan kó náà máa wò pé ńgbà kan òun ò ṣàṣìǹkò yìí à ń kọ ló wà ń bẹ̀ ẹni tó wá wà lẹ́yìn kó máa wò pé wẹ́ ńjọ́kọ́ lè jọkọ̀ náà dépò yìí ká má wò pé àfi kí mọ́lẹ̀ tàbí àfi bá tẹ̀yìn kan jẹ́ kí n tó dépò àdúrà wa gbà má ẹ̀ ń pètò má ẹ ṣe gan bàbá ẹ ṣe gan sà ah. ó dà sà ẹ ṣe àdúpẹ́ o àwọn olóṣì èèyàn àwọn ìkà ẹ fọmọ yín sínú ilé ẹ fọmọ yín sí yunifásitì káàkiri nílùú òyìnbó ẹ mọ àwọn bàbá oníbàbà ẹ ń pa wọn pẹ́ńpẹ́ńpẹ́ńpẹ́ńpẹ́ń ẹ nǹkan tí mo ṣe láì gba ti àwọn celebrity yìí nìyẹn àwọn actress àwọn actors yìí nǹkan tí mi ṣe láìka àwọn olóṣèré yìí kan lọ títí nìyẹn ẹ wo bàbá yìí tó máa sọ pé ara wọn kọ́ ni bàbá yìí ẹ tó máa sọ pé bàbá yìí ò kì í ṣara wọn bọ̀ torí pé wọ́n ń jẹ lọ́dọ̀ kókó wọ́n ń jẹ lọ́dọ̀ MC wọ́n ń jẹ káàkiri àtẹnujẹ yìí ni àtẹnu àtẹnu yìí ni ra yìí wọ́n dẹ̀ ń ṣèkà fún àwọn tó kun yín ẹ lè sọ̀rọ̀ ẹ lè sọ pé ah kókó nǹkan tó ṣe yìí bó o tiẹ̀ ń ṣèwọ ó kù díẹ̀ káàtó o báwo ni wọ́n ṣe máa fọ́yàn lórí níwájú ẹ tẹ́ẹ̀dì mẹ́rin tó fórítọ̀ ọ̀hún lórí níwájú yín gangan gangan gangan ọ̀rọ̀ burúkú láyé pé láwòrí láwòrí sùn kò tó déwájú yín ẹ̀yin ẹbí Muyideen àpòrọ̀ ọmọ ni tako ni ẹ̀yin ẹbí Muyideen kí lẹ fi yàtọ̀ sí Muyideen báyìí torí irú ojúkoro ojúlẹ̀ ń pa báyìí sìn ẹ́ kókó kí lẹ fi yàtọ̀ sí Muyideen torí Ọlọ́run kò sí yàtọ̀ láàrin yín ọmọ ìyá jọ ni yín ẹ̀yin náà tẹ́ lè parọ́ ojúkoro ojú báyìí ẹ múlẹ̀ o <laughs> olórí burúkú Muyideen bọ̀ síbi ọmọ yìí ò fò olóòṣì babaláàní bú ẹ ò ní jẹ́ ká gbó ní já gbádùn irọ́ ti ba yí ẹ jẹ́ Muyideen irọ́ la bí ìwọ làbúrò kókó sàríà mí tẹ̀mẹ́ tó jù náà ẹ̀yìn méjèèjì bóyá kókó lójú ẹ̀ <coughs> lọ ni o bóyá kókó lójú ẹ̀ lọ ni o bóyá wọ lójú kókó lọ ni mi mọ̀ olóṣì Muyideen <coughs> àwọn irọ́ làbí <coughs> irọ́ tún mi ṣe Muyideen wà gọ́ Muyideen orí ẹ ti burú bí eégún tó ń léwé rẹ̀ ó ṣọ̀ fún mi pé wàá máa ṣépè fún mi nínú ni deep inside you gan inside your heart inside your gbogbo ọkàn èpè ló máa fi ránṣẹ́ sí mi pé èwo ń tọmọ ẹ̀ǹtàn tó ń pè tí à ń ké yìí ná kó fi tiẹ̀ ṣe tiẹ̀ o kó fi tiẹ̀ ṣe tiẹ̀ ló má máa sọ olówó burúkú ọmọ yìí ò mú ìdí òkúrọ́kú mi ìmọ̀gà nínú wa àti kókó. Koko Zaria ah <laughs> Koko Zaria àmọ́ eléyìí lẹ́wọ́ pọ̀ jù <laughs> mo ti ń rìn láyé mi pé èèyàn dẹ́ mú rọ́lẹ̀ lódindi lóòyẹ̀ báyìí ah Koko Zaria àti mú ìdíjọ ah ọmọ ìyá nìyí o I swear fún ìtẹ̀sẹ̀ yìí ọmọ ìyá kan náà nìyí pé ìṣe ọmọ ìyá irọ́ ńlá ni àwọn ah! ọmọ ìyá nìyí torí kò sí nǹkan tí mú ìdínú ò lè sọ kò sí irọ́ tí ò lè pa irọ́ pọ́n lé irọ́ gbé mi lékè irọ́ yẹmí irọ́ bayé jẹ́ irọ́ ṣe gbogbo ẹ̀ mú ìdí èlò jẹ́ bẹ́ẹ̀ irọ́ tún mi ṣe irọ́ sọ mí di olóríire mú ìdí ni mú ìdí là ń pè bẹ́ẹ̀ òun ni ọmọ yóò ṣe ló kórí mú ìdí ṣe bí wọ́n rè ń bì báyìí. ṣé ẹni ẹnìkan tẹ̀ ń fẹ́ rí tẹ̀ fẹ́ fẹ́ irọ́ mú ìdí ẹ wo bí mú ìdí ṣe dákú lọ wọ́n ṣe mú ìdí ìdẹ́ dákú wọ́n ẹ̀ṣẹ̀ náwó sí mú ìdí báyìí pé ọ̀gá ó yá ìwọ là ń báwí má gbàgbé gbogbo nǹkan tá a jọ sọ olórí kórí ọmọ yìí ò fò. ṣé ẹni ẹnìkan tẹ́ ẹ fẹ́ rí tẹ́ ẹ fẹ́ rí àbí tẹ́ ẹ fẹ́ nọ́mbà yẹn àbí bí ẹnìkan tó yẹ pé ọwọ́ àyè ilé fún mi. ṣé ẹ gbọ́ ṣé ẹ gbọ́ téèyàn pawọ́ báyìí ẹ ẹ dá wa lò. ó bọ́ lọ́wọ́ ọmọ tó ń gbé mo ní àfẹ́sọ́nà tí mo fẹ́ gbà yẹn hmm. mo ní àfẹ́sọ́nà tí mo fẹ́ gbà yẹn torí kò lè burúburú kọ́mọ bá yẹn wọ ènìyàn ẹ sà kò lè burúburú kọ́mọ kẹ́ni kama ni mo ní àfẹ́sọ́nà tí mo fẹ́ gbà náà lọ. àwọn àfáà yìí kẹ́dẹ̀ rí ẹdúró náà àwọn àfáà yìí gan burú o wọ́n lè gbàmú ìdí ìgbọ́.

àgbàlá Gabriel jẹ́ kó yé mi pé tí mo bá ṣe má láti fẹ́ yàwó wípé iná ṣọ́ọ̀ṣì máa ní mo ti gbọ́dọ̀ mú ìyàwó tí mo bá máa fẹ́ pé òun ò fọwọ́ sí i láti jẹ́ pé kí n lọ mú ìyàwó wá láti pa torí mo jẹ́ kó yé àgbàlá Gabriel gbà náà lọ pé mo ní àfẹ́sọ́nà tí mo ò fẹ́ tẹ́lẹ̀ kẹ́tọ́ mú mi wá sí inú ṣọ́ọ̀ṣì ọ̀dọ́ yìí. Ah! wọ́n dẹ̀ ní àwọn ọkọ wọ́n sì lè mú ìyàwó kankan wá láti kàwé inú chọ́ọ̀chì inú chọ́ọ̀chì àwọn náà wọ́n nígbà tó parọ́ tó tó ìtàn báwo ló ṣe sùn lálẹ́ náà <laughs> ó sùn ó dẹ̀ fi pílò rọrí ọkùn ẹ̀ dẹ̀ balẹ̀ pé à èmi mo tún ti parọ́ mọ́ wèrè mo ti parọ́ má gbàlà kí ni kí ló kàn mí mo parọ́ mọ́ dáradára oníwọ̀ ti ní àfẹ́sọ́nà à ìwà àti kókó ń sáré à ọmọ ìyá ni yín o ọlọ́run ọba ń gbọ́ ọmọ ọmọ ìyá kan náà ni ó pàdúrú rọ́ tó tó ìmú ẹ̀yìn ẹlẹ́ni. Ah. <laughs> Muyideen ìwọ sọ wípé wọ́n ti ní àfẹ́sọ́nà pé àgbàlá ló sọ pé ò gbọ́dọ̀ mú àfẹ́sọ́nà yẹn wá tó o bá fẹ́ fẹ́ èèyàn o gbọ́dọ̀ fẹ́ èèyàn nínú ìjọ wọn tipátipá tipátipúùkù hmm, àbí tipátipá tipátipúùkù náà fi mú ẹ <laughs> ó ga o páfọ̀rọ̀ yàn kó o fẹ́ èèyàn nínú ìjọ wọn ó rí pé ò ní ìbẹ̀rù ọlọ́run Muyideen wàá máa pa irọ́ inú á dẹ̀ máa dùn pò ń parọ́ ò ń parọ́ ọkàn ẹ̀ dẹ̀ balẹ̀ pò ń parọ́ ò ń pa irọ́ yẹn ó dẹ̀ ó dẹ̀ ń pé ah irọ́ tí mò ń pa yìí o ó mú yẹ́sì ẹsì ẹ̀sì o ó sùtù ẹ o ó ṣe o ó mọ̀ o ó wà ń bẹ́ o ó dẹ̀ níbẹ̀rù ọlọ́run ó dẹ̀ ó pín ìpín báyìí pé ah, ah, ah, ṣé èyí tí wọ́n gan múlẹ̀ yìí ṣé kò pọ̀ báyìí ṣé eré eléyìí ò ti pọ̀ jù èmú ìdè ẹ̀rù ẹ tó bà o olórí burúkú wà bọ̀. adẹjọ́ orí ẹ burú ṣe sùúrù orí ẹ ti dàrú ó yá. girlfriend yẹn adẹjọ́. Hmm, kí ló ṣe girlfriend. èmi ti ní girlfriend girlfriend yẹn adẹjọ ọdún mélòó sẹ́yìn àjọ ọdún mélòó sẹ́yìn. ṣé ní ọmọbìnrin ó ti lọ bí ọdún ọdún méjì sẹ́yìn báyìí bá ti depart. o rí i pé kò ní bá mi dáa fún ẹ kò ní bá ẹ mu kò ní yẹ ṣebí wọn ló sọ tán láìpẹ́ yìí sí pé o ní àfẹ́sọ́nà ẹjọ́ àfẹ́sọ́nà means fi ẹ sí àbí ẹni tí èèyàn ti fẹ́ fẹ́ tó ti tó gẹ́ pé yes àsìkò ti tó láti fẹ́ra wa òun làfẹ́sọ́nà àgbàlá bnb bá ìwọ gangan ló sọ o olóò ní girlfriend pé girlfriend yẹn ó ti tó ọdún méjì sẹ́yìn more than two years gan ni ló papà sọ more than two years lolóò ti fi arábìnrin yẹn sílẹ̀ ṣùgbọ́n ní ìgbà yìí ò ń sọ wípé àgbàlá ló ní ẹ tó bá fẹ́ fẹ́yàn o o gbọ́dọ̀ múyàn láti inú ìjọ ẹ̀ ni o ò gbọ́dọ̀ lọ mú gẹ̀ẹ́yẹn wá àmú ìdí orí pé kò lè bá ẹ mu tóró lórí burúkú ni ẹ. two years ago ta lè pàtìrì hmm. odidi ọdún méjì ilé mi àti ọmọbìnrin láfijọ́ rìnrìn àjò ìfẹ́. àgbàlá gan ṣe hmm, múlẹ̀. mi ò sọ fún orí pé kó wá kí mi ń lé. torí pé ò nílé. ṣùgbọ́n torí pé ò nílé inú ilé àlàpà ló ń gbé yíwọ tó o ti ẹ̀rọ owó jẹun ṣé <laughs> orogún ni mú ìdí olóṣèré ẹ wàá <laughs> ṣàfẹ́ kí n ṣẹ̀gbá mi ṣáàní olóṣè ọmọ yóò fò mú ìdí ó rówó jẹun ṣé ṣòkòtò burúkú olórí burúkú tó <laughs> mú ìdí nígbà dágbà la mú ìdí tó pàdé ẹ lọ́nà bó o ṣe rẹ jẹ̀ẹ́ tó rẹ bí ìgbà téèyàn bá ṣẹ̀ṣẹ̀ yọ kí nǹkan oṣù tàn lábẹ́ bó o ṣe rẹ jẹ gbẹ̀mẹ̀ bó o ṣe rẹ yẹn làgbàlá ṣe rí ẹ nígbà tó máa dé ṣọ́ọ̀ṣì wọn òun sọ fàgbàlá wípé à ó lè wá báyìí torí pé o dọ̀tí o máa lọ lé wàá lọ freshen up wàá wọṣọ tó dáa wàá wọṣọ tó neat o máa wẹ̀ olórí burúkú ara ìjọ yóò máa padà wá tó wá o tún gba dírẹ́sì olórí kórí ara ò wẹ̀ wèrè aṣọ tó wọ̀ yẹn náà ló gbé dódó àgbàlá jọ ṣé yẹn ni girlfriend kan máa rà lóun fẹ́ fẹ́ ó máa máa rùn ní kura wọ́n ní jọ́ tó kọ́kọ́ dé nígbà tó gbóúnjẹ fún ẹ wọ́n sọ oúnjẹ tó jẹ fún mi o wọ́n nígbà tó gbóúnjẹ wọ́n ló kàn jẹ́ ń hàn hàn hàn hàn hàn lórúkọ <laughs> wèrè lóhùn ní gẹ́ pé <laughs> ní ò ti jà kù sí o tàǹtí ìbùkún ló kọjá <laughs> kò dáa kéèyàn má lówó lọ́wọ́ poverty you are a you are a kí ọmọ àlè ní ẹ ọmọ àlè rí ẹ poverty Muyideen owó ni òjé o jákù sí nígbà tó ṣe pé forty years ló ṣe bẹ̀rẹ̀ sí ní màdùn kínní tá à ń sọ yìí níbi tí mo ti ń ṣiṣẹ́ kò sí ẹni tí ò mọ̀ pé ah, ah. wọ́n ti dé báyìí wọ́n máa bá ń kẹ́ lójú kí n má ṣe lé. love hmm. Tokyo. wọ́n ṣe lálejò wọ́n kẹ́ lójú kẹ́ mú kí ṣe gbogbo ẹ̀. Hmm. àṣé nǹkan wà tí ò nífẹ̀ẹ́ sí. ṣé ẹ̀gbà ìbò mi kí n mú bọ̀ wọ́n ìdí ni kò délé òun rí ó ní kò mọlé òun tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé wọ́n ìdí jẹ́ ká mọ̀ wípé yí àlàpà lòún gbé. tẹ́lẹ̀ ó níbi ilẹ̀ bá ṣúbà òun òun á kan mo sì máa bẹ́ẹ̀ wá jáde o òun lòun ibẹ̀ ló máa kan ẹ̀ka ṣé àga papọ̀ sí tóun máa sùn ibi tí ilẹ̀ bá ṣúbà ẹ̀ ṣùgbọ́n nígbà tó di gbàgbọ́s onílé àlàpà lòún gbé. <laughs> ara ẹ̀gbọ́n ti kú <laughs> olóòwò kú ó farabalẹ̀ dòbò tó fowó fẹ́. ṣùgbọ́n kò fẹ́ràn nǹkan tí mò ń ṣe kí ni kò fẹ́ràn nǹkan tí mò ń jẹ sílẹ̀. kò fẹ́ràn gbó. bùdá yóò dà fún bùdámù. so àṣìṣe tí ìyá mi ṣe tó fi kọ bàbá mi lẹ́nìyẹn ẹ wá jẹ́ kí n láti. bàbá mi ní nǹkan kan. <laughs> wọ́n ní gbogbo sàárẹ̀ alẹ́ mi rọ́ níbi tí mo dín tì ṣùgbọ́n kan wá wà wọ́n tó ọmọ pé ó nira kínní. àgbàlá ń kọ́ṣọ́ ẹ̀ àgbàlá ń sọ fún un pé ah, ẹ stop ẹ má ẹ̀ka túbẹ̀ ẹ má ẹ̀ka débẹ̀ olórí burúkú ọmọ yìí kò gbà ó ṣàn á mà mọ̀ pé òun ṣàfẹ́ disgrace ìyá òun òun fẹ́ tú ìyá òun láṣọ òun fẹ́ dójú ti ya òun òun fẹ́ gbàṣọ lára àyà òun òun fẹ́ rí ìyá òun sí wòrìwò òun fẹ́ jẹ́ kó mi gbẹ lẹ́yìn ìyẹjà àyà òun ọmọ òfu ọmọ ọ̀ràn kíran. ọkùnrin tó bá ti ń rojọ́ jù kò dáa kéèyàn máa fẹ́ wọn ọkùnrin tó bá dẹ̀ ń parọ́ kò dáa kéèyàn máa fẹ́ wọn torí wọ́n á parọ́ mọ́ èèyàn débi wípé débi tán bá ti lọ rojọ́ <laughs> with that condition when he was under bridge nobody kò sí ẹni tó lè fẹ́ mú ìdí nígbà tó wà lọ abẹ́ bridge kò sí wèrè ẹgbẹ́ ẹ̀gbọ́n ò lè fẹ́ wèrè àfi tó bá lọ rí èkú wèrè bó bá ń wèrè mọ́ ilé àlàpà àwọn létà ilé àfọ̀kùn yẹn àwọn ilé àkọ̀kùn tó máa ń lálàpà yẹn bó bá ń wèrè mọ́ bẹ́ẹ̀ bá fún lóyún èsì ẹni tó lè fẹ́ mú ìdí pẹ̀lú bó ṣe rí yẹn pé ìdí ìdí ẹ̀ ń parọ́ ẹ gbọ́dún tó lóun ti fi girlfriend lẹ̀ two years back òun àti girlfriend ti fẹ́ ra wọn gbẹ̀yìn láàárín gbogbo ìgbà tó dẹ̀ fi fẹ́ ra wọn yẹn mú ìdí olóhùn dákú sí o torí ó ní pòun òun kò mọlé òun òun ò ní kó wá kí òun nígbà tó ò ní lé olóhùn mọ yóò fò àpòrọ̀ mọ́ ni tako ni àbúrò kókó ń sáré à irọ́ làbí irọ́ ṣèyí fún mi irọ́ pa mí lẹ́rìn ayọ̀ irọ́ múlẹ̀ irọ́ ilé ìwé kan náà ni kókó sáré àti mú ìdí ìjọba wọ́n jọ ṣe yẹn dìgírì ní <laughs> wọ́n àbọ̀jọ́ ní masters àbí phd irọ́ lọ́lọ́jì. kókó sáré àbí phd nínú rọ́. Muyideen náà dé ní masters àbí ta ló gbé fúnra wọn nínú àwọn méjèèjì Muyideen náà ní phd nínú rọ àwọn wèrè méjì irọ́ fòkun ẹ̀mí mi Muyideen <laughs> mo sọ fún ẹ pé màmá bá ẹ gbé wa tó bá jẹ́ kí àwọn èèyàn gba àgbàlá lẹ́nu ẹ plan yẹn ó pọ̀ ju ẹjọ́ ta ló fi rẹ́dẹ̀ẹ̀dì síbi nọ́mbà tí mo pín nìyẹn ẹjọ́ ẹ bá mi yọ kó ta ló fi rẹ́dẹ̀ẹ̀dì síbẹ̀ jọ who be that. ẹjọ́ ẹ bá mi yọ rẹ́dẹ̀ẹ̀dì yẹn kó ẹni tó fi rẹ́dẹ̀ẹ̀dì síbẹ̀ yẹn ẹjọ́ tó bá jẹ́ àwọn èèyàn ò gba Muyideen ní ẹnu àgbàlá ni àwọn gba àgbàlá lẹ́nu Muyideen ni ihun tí Muyideen àti Dádì Amzat tán ọba fi ojú mu àgbàlá hàn á ṣùgbọ́n àwọn tó dúró ṣámṣám fún àgbàlá wọn ṣe kéré ní wọ́n gbogbo àwọn tí Muyideen kóró ra àwọn tó dúró fún àgbàlá wọ́n nà wọ́n mọ́lẹ̀ wómúwómú. àwọn èèyàn ṣú àgbàlá ní love bó dẹ̀ ṣe yẹ kó rí nìyẹn gbogbo wa la rí i ẹ wọ àwọn ètò wá sọ́dọ̀ àwọn celebrity ó yẹ kí gbogbo wọn kan stand for truth kan dìde fún òtítọ́ pé ah no o kò sí bá a ṣe lè nífẹ̀ẹ́ yín tó àdónú mi mọ̀ bóyá àwọn èèyàn kan wà tó yẹ pé wọn ò láìkò tán like for the fact pé òun bọ́ mi for the fact pé òun dáàrí mi for the fact pé àjọ ní àjọ ń ṣe àjọṣepọ̀ anything. i will tell you the truth i will tell you how it is straight tó o bá ní bá mi ṣe mọ́ má bá mi ṣe tó o bá láìkí mi hey mm, na you sabi to hell with you that is one thing about me tí n bá dẹ̀ ṣe àbí mo ṣe nǹkan tí ò dáa tí n bá rí pé nìyẹn wà ní position láti correct mi please pè mí sọ fún mi correct mi bá mi sọ mi ìṣe tí yóò kí n bá sòótọ́ ọ̀rọ̀ bá mi sọ òtítọ́ ọ̀rọ̀ yẹn jẹ́ kí n mọ̀ pé yes òun ti sí mi lára gidi so òtítọ́ ọ̀rọ̀ jẹ́ kójú mi korò kó mọ̀ pé òtítọ́ ló sọ fún tẹ ẹ sí mi lójú yàmàyàmà kí n mọ̀ pé yes òtítọ́ ló ń sọ àwọn kan torí pé wọ́n ń jẹ ní ọ̀dọ̀ èèyàn àbí torí pé ẹ̀ ń gbowó lọ́dọ̀ MC àbí torí pé ẹ̀ ń gbowó lọ́wọ́ Koko Zaria àbí torí pé ẹ̀ ń láwọ èpo wọn tẹ́ni yẹn tó ti tọ́ ọ̀rọ̀ bá wá dé ẹ ní lè bá ẹni yẹn sọ rárá kẹ ẹ bá ẹni yẹn sọ kẹ ẹ fèsì nǹkan báyìí kò dáa kò dáa náà ni ihun tẹ́ ẹ ṣe fún Láwòrí yìí ò dáa kò dáa náà ni ẹ ní lè sọ ṣé pé kó máa kó tẹ bá lọ bá a lọ́jọ́ mi pé à a fẹ́ pòdùsì fíìmù o a fẹ́ pòdùsì gbà o kó máa kówó lé àbí kó máa ẹ̀bù yín mọ́ àbí kí ah God Nàìjíríà Nàìjíríà ni mo ti rí tó yẹ pé òfin wà wọn òfin ò sí o a nílùú tí òsófin ẹ̀sìn ò sí àtòfin àti gbogbo ẹ̀ ti lù papọ̀ ó ti já mọ́ra àwọn ó ti gbogbo ẹ̀ ti já yàmàyàmà gbogbo ẹ̀ ti òfin wọn gan-an bọ̀ tó bá wá jẹ́ àwọn tí ò ní nǹkan kan poor masses àbáwọn tó fẹ́ fìyà jẹ ojú ẹsẹ̀ lẹ́ máa rí tó máa máa dájọ́ wọn ẹ wo Bobrisky kí ni Bobrisky ṣe Bobrisky kọ̀ náwó ni o ó kọ̀ náwó ni o torí wípé wọ́n ti rí i wọ́n ti fẹ́ gun ṣẹ́kẹ́ṣẹ́ pápápá mi ò bóyá jẹ́ kó tọ́sẹ̀ kan tán ti gbé lọ kóòtù tán ti tán ti dájọ́ ẹ̀wọ̀n oṣù mẹ́fà fún pamọ́ a ń pariwo fún Mohbad September twelve ó máa pé ọdún kan tí Mohbad kú láti last year kò dẹ̀ sí justice kò sí nǹkan tán ló pa Mohbad ó dẹ̀ wà dẹ́rìn báyìí everybody dẹ̀ rí pé àá kíní yìí àá kíní yìí ẹgbẹ́ ń rá àwọn èèyàn lọ́wọ́ ń rá ọmọ yín lọ́wọ́ wọn ò dẹ̀ sàn kankan wọn dẹ̀ fi ṣe sóònú ẹ̀kú ara wọn wọn ò dẹ̀ sọ ó irú ayé wo là ń gbé báwọn èèyàn sọ̀rọ̀ ju Nàìjíríà ẹnì kan lọ gbé ọ̀rọ̀ pa wọ́n ọ̀nà dàkẹ́yìn àti mo ìdí ẹ̀jọ́ lọ iléèwé kan náà báyìí mo ìdí olórí burúkú yìí náà irọ́ ni rà irọ́ ni wà á máa parọ́ mọ́ ọmọ làkejì ẹ báyìí ẹni tó jẹpo ẹ̀ tó játa ẹ̀ òun parọ́ tó tó yìí ó dẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ̀rí ọ̀pọ̀ òde jẹ́ ó ò tí ẹ̀ rí rò pé ẹni tí wọ́n ń parọ́ mọ́ yìí kí ni mo fẹ́ gbà ń bẹ̀ bọ́dẹ̀ ṣe máa ń ṣe nìyẹn wọ́n á rí i pé àwọn ṣílé pé gbogbo olóore gbogbo aláàánú ẹni yẹn wọ́n á já olóore kúrò lára ẹni yẹn wọ́n á já gbogbo aláàánú ẹ̀ wọ́n á já gbogbo aláfẹ̀yìntì ẹni yẹn pátá wọn ò lè nìkan orí ẹ̀ tó fẹ́ ṣe o ṣùgbọ́n wọ́n á rí pé àwọn fẹ́ baṣẹ́ ẹni yẹn jẹ́ ṣùgbọ́n lọ́run dójú ti mú ìdín àtàwọn àáfàá kí ajígini ajígini arìgini wọ̀yà gbogbo àwọn alátìlẹ́yìn mú èdè ẹ̀ pátápátá ọlọ́run ọba dójú tì wọ́n àtàwọn oníkóòtù sọnù àtẹni tó lòun máa ná gbogbo owó òun tán last card òun tán kí mú ìdí ìfi gba lọ́ọ̀yà ọlọ́run báyìí kẹ́ ẹ fẹsẹ̀ rìn wálé kẹ́ ẹ má lọ gba mẹrẹtẹ́ríàsì wálé láti ìlú òyìnbó ìgbà tẹ́ bá náwó yín tán sínú ẹ̀wọ̀n sọ̀rọ̀ mú ìdí ẹ̀ ẹ wò ó àfi sùúrù à ń wò lọ bó ṣe ń lọ à ń wò bó ṣe ń lọ máì kí n gbà yín táìmù ti gba táìmù yín ti lo one hour kìíní kan àbí rabadejọ amẹni minutes kó rí burúkú sọ̀hún ọmọ yóò fò kó sì dànù kí yẹ lóore òun sí wòrì o kí yẹ lóo dójú tó òun. Alhaji Ganiyu kókó sáré hmm. amẹ́ríkà bọ̀ amẹ́ríkà bọ̀ àti hmm. dádì wa láwórì ó dẹ̀ tó wà fún dádì mi. Hmm. ọmọbìnrin tí mo. gbogbo wọn lọ́jọ́ mọ́ ń pa ẹ̀ ìhun tó ń dùn mí ni wípé nǹkan kan ò gbọdọ̀ ṣe bàbá yìí wọ́n ti dá àpá sára ẹ̀ bó ṣe wà yẹn ojú àpá ò lè dàbí ojú ara láéláé orí mà fi ṣèṣe ojú àpá kò lè dàbí ojú ara ẹ ti dá àpàsà rẹ̀ bẹ́jẹ̀ tí ẹ̀rọ kẹ́jẹ̀ má tiẹ̀ lọ ta sẹ́ni ẹlẹ́ni lágbárí ẹ hmm, ẹ ti ẹ̀rọ bàbá Koko Zaria pẹ̀lẹ́ o ẹ wo ànírìnjò báyìí lọ ti lọ one hour thirty six minutes ẹ ṣe gan gbogbo lé o ta ló fi rẹ́ẹ̀dẹ̀dì síbẹ̀ yẹn ẹ ṣe gan mo dúpẹ́ o ẹ wo tó bá di ọ̀la yá ọ̀la Wednesday yá máa wá ní ọ̀la bóyá ìrọ̀lẹ́ ó possible bẹ́ẹ̀ pé màá ṣe báyìí náà ni tí bá lè lè ṣe ní normal kìíní tí bá busy wọ ọ̀la mi tí mà ṣá mo fẹ́ gbé fẹ́ gbé program kan wá mo fẹ́ kí Prince Báwádéjọ gbogbo yín ẹ̀ ń gbọ́ mi sí o mo lọ́bẹ̀ tẹ̀ ń gbọ́ mi mo fẹ́ ká sọ̀rọ̀ lórí program kan it's based on marriage ká tún fi gbàrà wa ní ká tún fi lẹ́yìn based on marriage i want to learn you want to learn i will bring i think ọ̀la ọ̀la ṣáà máa wá lọ́la lágbára ọlọ́run máa gbé program yẹn wá lọ́la ká sọ̀rọ̀ nípa ẹ̀ ọ̀la rárá yí alẹ́ rẹ bẹ wá <laughs> Mr. James ni yes okay Thursday or Friday a e, pick date single mothers day ní ọ̀la ní Thursday normal program wa single mothers day Oh, alẹ́ rẹ̀ bẹ friday mo máa wá thursday and friday tí ìbá wa lọ́la máa wá thursday and friday ṣá lágbára lọ́wọ́ ọlọ́run ẹ ṣé gan thank you so much <coughs> ẹ ṣé mo dúpẹ́.